dáadáa. Gbogbo ẹni tí ọ̀rọ̀ ẹni tó bá ìgbòsísàlà sí ọ́nárì. Ìgbòsísàlà sí gínú ọ́nárì. Tó bá ti jẹ́ sọ́lábí ọ́jẹ́ gínú, ọ́jẹ́ sọ́lábí gínú tọ́wọ́ bá ti tọ́wọ́ bá ti jẹ́ sálábí dandan ní kọ́ jẹ́ alákìjádà. Èyí ti pé ọkàn máa ọmọ ṣe ọmọ ṣe ẹ̀mí ní ìtumọ̀ ni pé alákìjádà yẹn lè lẹ́nu. Èyí ni pé èèyàn máa ń fò owó ti ṣubí alákìjádà. Nígbà tó ní ọlọ́wọ́ sálábà máa wọ̀ síbẹ̀ sí. Ẹ̀ẹ́ ọ̀sẹ̀ ọ̀sán. Ẹ̀ẹ́ kò sí ọ̀sẹ̀ kẹ̀kẹ́ ni wọ́n pè sàlàbíyà. Ẹ̀ẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ̀rọ̀ lẹ́nu wọ́n sì rí ibi táwọn bá jọ jájú kọ ẹni tí wọ́n bá wọn lẹ́nu kọ rẹ̀ lọ́dọ̀ wò sí nínú àlàbíyà táwọn ti ìbámu rẹ̀ sí ló lè fi àbùsọ̀rọ̀ sí ìbílẹ̀ àwọn ọdún kéde ni wọ́n ti orúkọ gbẹgbẹ káàkà bùkátà ní kí ni iṣẹ́ ọ̀sán àwọn. Èyàn máa lọ lé kéwú, èyàn máa wá máa súnmọ́ àwọn àlùfáà, pé báwo ni wọ́n ti pàtìlì wọ́n ti gínú ìdí wọ́n kọ́ wa àbátọ́wà súnmọ́ fúnra rẹ̀ ọlọ́ọ̀ni ó yàn wọn oye ọmọ abẹ ọlọ́ọ̀kọ́lọ̀ darí rẹ̀ sọ́tọ̀ àfà tó tó lé sí tí wọ́n bá rò fún àfà kan tó lélé ó lè tó lélé tàbí ọmọ tó lélé ní nínú lẹ́yìn náà ọmọ kàtà sẹ́lì ọmọ tó kí ni ọmọ kàtà anẹ́kùwà Muhammad sallallahu wọ́n ní àdábì ní máa bá àwọn ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n náà máa ọmọ ojú ọmọ gbálẹ̀ ọmọ ọmọ ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan èèyàn kọ́ sẹ́ni èyí pé àtọ̀mọ́ ní àdábì máa bá àwọn ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ṣe sísẹ́lẹ̀ èmi náà máa sísẹ́lẹ̀ ní ọdún bá ráyè ọ̀ padà wá sí náà ọkàn sọ ọmọ dáa àmọ́ ò pàtìsì ẹ̀ẹ́ pàtìsì àdábì sọ ọ́ báyìí ló ti ṣe ní ní aspect kankan àbí gbogbo nǹkan fún mi lẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn àbáyé ó ní báyìí ló ti ṣe máa ṣe tẹ̀ báwọn ìyàwó àti ọ̀sẹ̀ àtẹ́mì ìṣẹ́ nígbà náà ti ṣe máa àtù àbí wọ́n lè ní wọ́n mọ̀ nígbà náà ti ṣe máa ṣe ìtàjẹ́ rẹ̀ yóò máa fi kọ́ bẹ́sẹ̀ kéèyàn ṣe lẹ́yìn àwọn sàhábà àwọn sàhábà kan wọ́n sáàbì lórúkọ rẹ̀ wọ́n lùkàtọ́ọ̀bù ní kí wọ́n kọ́ lórúkọ àwọn sáàbì kàtọ́wà nílùú wọ́n wá kọrùkọ àwọn aráàlú wá kọrùkọ gọ́ọ̀nà sáàrin láti kò ní ṣe jẹma wọ́n wá kọrùkọ rẹ̀ sáàrin àwọn tí wọ́n ní ìsàlá wọ́n lọ́wọ́ ní sáàrí ìsàlídẹ́ sáàrin wọ́n ní gọ́ọ̀nà wọn náà tí ó tẹ́ gọ́ọ̀nà sílẹ̀ pẹ̀lú ọ̀lá ìgbòlẹ́ lòun ti gbogbo ọlọ́ta agbóhùn ọ̀dájú kọ́ máa fún yẹn wọ́n ní kò ní ìjọba nàìjíríà èyàn kọ́ sẹ́ni yẹn ìjọba gbọ́dọ̀ kálẹ̀ wọn náà lọ́wọ́ wọ́n lọ́ọ́ sẹ́kìrì ó pè kárí àwọn èèyàn ìyẹn kọ́ tàbí ẹ̀sẹ̀ ní wọn bẹ̀rù lásán ṣe kí ni wọ́n ní ọba ọba nílẹ̀ àti báyìí ìlú ẹgbẹ́ ẹ̀sìn ọjọ́ ọba tó kọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ṣe ìkọ̀wé ti kọ́kọ́ lọ́wọ́ ẹ̀rọ ìjọba tí wọ́n náà tẹ̀lé ọ̀sẹ̀ ọ̀hún. ọjà bẹ́ẹ̀ ní ilé ìwọ̀n àti ìlànà kọ́mọ pápá ìpínlẹ̀ tọ̀ọ̀nù àbátọ́ àti ìpínlẹ̀ yóò dùn ní ìlú wọ́n tẹ̀wé lórí ليس سلفيا ليس سلفيا او ناقص السلفيه سلفيه كده يا بلد كويسه kèé lọ sí ẹ̀kọ́ lọ́pọ́tá àbí oúnjẹ kìí Ọjọ́ ìgbòho jọ́ sí ìpínlẹ̀ ayọ̀ lọ́rí. Ọjọ́ ìgbòho jọ́ sí ìpínlẹ̀ ayọ̀ lọ́rí. Nígbà tó mọ́ ẹgbẹ́ ìgbọ́n sọ, ẹgbẹ́ máa tẹ̀lé ní ti ìbánisọ̀rọ̀ ẹ̀ṣọ́ ọ̀rẹ́ tó kò bá kọ̀ ọ̀. Lágbájá yìí, ṣé àgbà òní bí gbà? Ẹni tí kìí sọ sí gbà ló fún náà. Ọ̀gá sáyé kò tẹ̀lé àwọn tó bá jẹ́

jíjà yìí nàfẹ́rẹ́ àdìbàjẹ́ jíjà yìí nàfẹ́rẹ́ àmọ́ ó ti kó bàbá táwọn àdó òfin máa ṣe jíjà tó ṣe bùkátàrà yẹn á lè kíni àdìbò. Àti tí òkú òkú ní wọ́n fẹ́ ṣe é ṣòwò yìí. Èyí sì ìdánilẹ́kọ̀ọ́ yẹn sùn wọ́n fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn báwọn lè sọ ìdíyà ṣe oníbítà oníkọ́wá sọ̀rọ̀ àwọn Oníwàá ṣe kí ni wọ́n wá ń bá ti ọ̀rọ̀ àbọ̀jẹ́kẹ́ ọjọ́kẹ́ kò sí ìdákẹ́rẹ́ náà ó ti gbé kiri ó ti sọ̀rọ̀ wọn lọ. níbi bẹ́ẹ̀ ẹgbẹ́ ìjà pẹ́lẹ́ ní tí ọ̀gá ti bọ́ sínú sílíkù tí ọ̀gá ti bí àwọn kọ́sílà bá ti bá a lò ọjà jọ wọn. sẹ́yìn ọ̀gá ti gbìyànjú láàrin rẹ̀ àwárí lọ́sọ̀ lẹ́yìn àwárí rẹ̀ láì pọ̀ ìdúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọ̀pọ̀ ti lè fìyàtọ̀ láàrin lágbọ́já mùsùlùmí lágbọ́já ìṣe mùsùlùmí wọ́n wá ń bá gbogbo wọn lò sí mùsùlùmí òun bọ̀ sí àwọn àti mo ti gbọ́dọ̀ nípa lágbọ́já olè ní pé wọ́n pè sí ìgbà bí ìṣẹ̀fẹ́ jáde àti ìṣẹ̀fẹ́ kárí ní pẹ̀lú ẹ̀ mo lè sá lágbọ́já mo tẹ́tí ìṣe ó sì dúró lórí bídíà yẹ òṣìṣẹ́ lọ bídíà yẹ náà ni wọ́n máa sọ́dọ̀ fún yẹ ẹni bá dìbò àwọn ìdílé wáyé pé eléyìí máa tó pọ́pọ́ sọ̀rọ̀ pọ́pọ́ sí nílẹ̀ àtàpàdé ayé ìlú ẹ̀ àwọn lọ ọ̀nà tó ní pẹ́lú bàbá àwọn tó wọ́n ní pẹ́lú fún nílẹ̀ àtà nínú sọ̀rọ̀ nílẹ̀ ó ti máa ń lọ nílẹ̀ wọ́n ní wájá jẹ́ nítorí pé káwọn máa kọlu ra wa láti ọmọ òṣèlè wọ́n tà fíìsà wọ́n tà fíìsà àwọn ti mọ̀rọ̀ àwọn ìfẹ́ yìí kúrú nígbà ọlọ́run ìkànnì ọmọdé wà fún lẹ́yìn tí táwọn yẹn ṣe àgbè tí ó dùn lábẹ́jẹ́ káàkiri lábẹ́jẹ́ mùsùlùmí lábẹ́jẹ́ káàkiri ní gbogbo ẹ̀ lónìí bàbá mi ṣe kiri wọ́n ti lọ abẹ́rẹ́ kọ́nfẹ́rẹ́nsì Lagos state wọ́n wá pè nípa àwọn èèyàn pé ẹ wá bá wa sí ọ̀rọ̀ báyìí nínú ẹ̀sìn ẹ wá bá wa sí ìdí múlẹ̀ wọ́n pè fún náà wọ́n pè àwọn ọmọ àdúgbò ó dé tí wọ́n ní àwọn bídà ni wọ́n sọ̀rọ̀ kò ní bùkátà sí kọ́ ọ̀nà tọ́wọ́ tẹ̀bà tẹ́ òun nílé rí wọn tó ṣe tọ́wọ́ tẹ́ tó fún ọ̀nà fẹ́ sọ̀rọ̀ kò sí tó burúkú ní ìyàwó tẹ̀lé kó tó gbé rẹ̀ sáàdì bàbá rẹ̀ á ti dá àárẹ̀ wọn lò lórí ẹdún á gbé ọ̀rọ̀ fún mùsùlùmí ẹ á kó gbogbo àwọn ọ̀rọ̀ àwọn èèyàn tó ń bẹ láyé wọ́n ti bàbá rẹ̀ tọ́wọ́ tẹ̀lé kúrò tuntun ìlú tuntun tó fẹ́ dálẹ̀ á ti dé wọn lọ́rùn á ti kó yí àwọn èèyàn tó tọ́ lẹ́ kéèyàn bá ti lé sí ìtàrí múkà níbi tí múkà ní wà kéèyàn lè rí kéèyàn lè rí ọlọ́wọ́ àlẹ́ وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته